الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا وبعد àti ṣàlàyé fúnra wa ìpè àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ pé láti ìgbà tí Ọlọ́run ọba ti ń fi àwọn aránṣẹ́ rẹ̀ ránṣẹ́ àwọn ẹni tó ń tẹ̀lé tàwọn aránṣẹ́ yìí bẹ̀rẹ̀ látòrí anabi Nuh alayhi salam tó fi dórí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn èèyàn yìí pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni az-zalimu li nafsihi ẹni tó yẹ kó ṣàbòsí sí orí ara rẹ̀ ọba ní lọ́kàn jẹ́ wípé àwọn eléyìí ni wọ́n pọ̀ jù nínú gbogbo mọ̀ntẹ̀lẹ́ tànàbì nínú gbogbo èmi náà ń sin lọ́n àwọn tó ṣàbòsí ara wọn àwọn ni wọ́n pọ̀ jù kí ló mú wọn dẹni ara wọn òun náà ni pé bàtí ohun ọ̀sọ́ ayé àti ohun ìgbádùn àti gbogbo wọn sọ rẹ gbogbo ìyànjú wọn gbogbo akitiyan wọn bí wọn ti ṣe kó wọlé ayé jọ táwọn náà máa kọ́lé málé tí wọn máa ra lẹ̀ málẹ̀ tí wọn máa gbúrò wọn níwá tí wọn máa gbúrò wọn lẹ́yìn orí bẹ́ẹ̀ ni wọ́n lò gbèsè ayé wọn sí títí tí ó fi di tó pòórá mọ́ wọn lọ́wọ́ tó fi dára lẹ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n so ilé ayé wọ́n so máyà á rí i pé gbogbo ògbà. kìí nǹkan méjì nínú èrò wọn àfi èrò nípa ilé ayé nǹkan kan kó ìdààmú bá wọn àfọ̀rọ̀sẹ̀mí ilé ayé bí bá bínú bínú ilé ni wọ́n ìyọnu sẹ́ni kankan àfi nítorí pé wọ́n rí nǹkan ilé ayé tó ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ìmẹ́nìkan lọ́rẹ̀ẹ́ àfi nítorí nǹkan ilé ayé wọ́n ìbẹ́nìkan ṣọ̀tẹ̀ wọ́n ìdítẹ̀ mẹ́nìkan ìmẹ́nìkan lọ́tà àfi àwọn náà lẹni tó ṣe pé eré ẹ̀fẹ̀ ìfigbésí ayé ráre ìbá àsìkò jẹ́ orí rẹ̀ ni wọ́n wà wọ́n lè máa ṣe fáàrí tó lówó tó mi ni àbọ̀mọ́ lọ fẹ́ sọ pé òbí tó mi tí wọ́n dá wọ́n mà gẹ́gẹ́ bí ti ṣe dóun mà tí ìbá ṣe pọ̀ mọ́ wọn rẹ̀ sọ́ọ̀mọ̀ kó kéré sí òní àwọn ọmọ ilé ayé nìyẹn ẹ̀rí lórí fáàrí àti mojú ọ ò tó mi iná làwọn eléyìí iná nígbésí ayé wọn máa tán sí wọn àmọ́ kókó nǹkan tá à ń tìtorí rẹ̀ bẹ́ẹ̀ lé ayé wọn ò nǹkan kan nípa pé ilé ayé yìí kò tiẹ̀ já mọ nǹkan kan ọkọ̀ jẹ́ ibùsọ̀ ni fún arìnrìn àjò ibùsọ̀ arìnrìn àjò ni tó ṣe pé ọgbà kó tó di pé débi ti ń lọ asitima kí gbogbo ẹni tó rí bá pé. òun máa pèlè ayé yìí ilé iṣẹ́ ilé ìpalẹ̀ má ni di ọ̀la gbẹ̀ndẹ̀ alùkìyàmà torí pé bẹ́ẹ̀ là ń lọ kìí ṣe bí ìlà wa ṣùgbọ́n nìkan ò ní dé alùkìyàmà yìí àfi pọ̀ gbalẹ̀ ayé yìí kọjá àyàfà àwọn ẹni tó ṣe pé wọn ò ti bá wa gbé ayé rí tẹ́lẹ̀ ní tí wọ́n bá kọ́ ọmọ àlùjáná sí àlùjáná tán àlùjáná òkun ọlọ́wọ́ wa dá àwọn ẹ̀dá mi jẹ́ pé àwọn lọ́la gbẹ̀ndàlùkìyàmà yẹn láti fi wọ́n kún àwọn àyè àlàfo tó bá ṣẹ́kù nú àlìjánà táwọn bá ń sọ pé àyè àlàfo yọ ọmọ ṣẹ́kù nú àlìjánà kìí máa ṣe bí àyè kókòkò eléyìí tá a máa fún àwọn alálàájì nígbà tá a bá péjọ sí hajj camp tá à ń retí pé kí bàálù òde kọ́ wa gbé wa kìí máa ṣe bẹ́ẹ̀ làlìjánà ọlọ́run ọmọ sàlìjánà lé wà wà anabi wa sallallahu alayhi wa sallam ọlẹ́ni tí ọkàn ìwà àlùjáná tí nǹkan àní tí nǹkan àní tí ó kéré síta rẹ̀ kù nínú àlùjáná yóò ní tó gbogbo ilé ayé yìí nílọ́pọ̀ ọ̀nà mẹ́wàá subhanallah bó ti ṣe wá pọ̀ tó gbọ́ àyà tó yìí kò tún ní kún ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá dáwọn ẹ̀dá tuntun táwọn ọba wa gbélé ayé wọn ò sẹ́rí tábà pé táwọn náà wálé ayé táwọn náà wí náà tá a wì àwọn náà bá dẹ́ṣẹ̀ ń ń ń owó ọlọ́run ọlọ́run dá wọn àmọ́ wọ ẹlòmínú wa pé ah, ọlọ́run bá ti ṣe mí lọ́kàn nú àwọn eléyìí kí yẹn ọmọ wulẹ̀ tí kọ́kọ́ wa gba bí wàhálà ìkọjá ọkàn dáhùn kí yẹn kọ́ lọ wà lìjánà bọ́lọ̀ ń ṣe fẹ́ fún ọ̀nù torí de eléyìí àwọn ọmọ ilé ayé àwọn ẹni tó tẹ̀bà ti ilé ayé àwọn tó dẹnu tẹ̀ tí wọ́n mú àfi bíi wàrà àwọn máa gbàgbé kí làwọn ṣe ń bì ń bò là ń lọ. oríṣi kejì àwọn náà ni al-muqtasid al-muqtasid òun náà lẹni òun lẹni tó ṣe pé kò kò tá inú àlá rẹ̀ kò tá inú àlá rẹ̀ ó ṣe ń tọ́tọ́ ó ṣe ń tọ́yẹ nítorí pé ó mú dáadáa lé ayé eléyìí tó dáa eléyìí tó dáa tí ó bàjẹ́ eléyìí tó ṣe déédéé tí ó takuta nàbì sallallahu alaihi wa alihi wasallam ó fà á mára ó ń lò ó ń jẹ gbádùn rẹ̀ lásìkò kan náà ó tún àwọn eléyìí náà pọ̀ ṣùgbọ́n wọn ọ̀pọ̀ tó tàwọn àtàkọ́kọ́ àtàkọ́kọ́ tó tẹ̀ bàtílé ayé tóníkálukú wa náà bá wò á rí i pé lágbóolé kálukú wa ó ní tí wọ́n bí bẹ̀ ńbó làwọn bọ̀dá wa làwọn àǹtí wa gbogbo wa pé kálukú wọ́n ti bá ilé ayé wọ́n ti àádọ́gbọ̀n wọ́n ti wá lọ kò burúkọ bàjẹ́ tó bá ké bí wọ́n ṣe ń wá wọn àti gbàgbé pákó wọn gbàgbé àti ṣiṣẹ́ di alqiyam àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé tí wọ́n wá òun náà ló ti kó wọn lọ ó kó wọn má gbára rẹ̀ wọ́n dẹni tó ti pọ́ gbàgbé ibi tá à ń lọ ọlọ́run dákun mẹ́sẹ̀ tiwa bẹ́ẹ̀ àwọn ẹni tí ayé pé wọ́n dúró dọ́gba yìí báyìí àwọn ń tiwa àwọn mú un tí wọ́n da tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ wọ́n mú lò nínú ilé ayé wọ́n wá ń ṣe gbogbo ńtọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lé wọn lórí wọ́n yìí fi ráre wọ́n yìí fi falẹ̀ gbogbo ńtọ́lọ̀ wọn bá ní kí wọ́n dènà sí wọ́n máa dènà sí torí ẹ̀ àwọn tí wọn òjèlé ayé kókó wọn lẹ́rú ilé ayé ò rí wọn tẹ̀mẹ́bà fáwọn ọmọ ilé ayé láti jẹ wọn mọ́kèlè rárára àwọn eléyìí tí wọn wọn jẹ́ ni tó ti pé wọn mójútó sí ọlọ́ gbogbo ọ̀rọ̀ tó jẹ mẹ́sìn ẹ̀ bá wọn bẹ̀ yọmọ wá yẹ̀yìn lẹ́nu nítorí pé tó bá kẹ́yìn lẹ bá wà ń kọ ẹlòmíín nu wa ẹ bá ti ṣe ti ṣe o ẹlòmíín ní sìn ọlọ́mùbó láṣìírí olówó yóò mọ ayé àwọn lẹ́nu pé ah, lágbàtà náà tún wà mọ́ṣáláṣí ok kó wọn dúró de àtiwọ́ jahannam yóò mọ ayé àwọn lẹ́nu pé lágbàtà náà lọ bí ìdánilẹ́kọ̀ọ́ ah, ah ee ìyẹn ni pé tó ń bá lọ lówó bẹ́ẹ̀ mọ́ṣáláṣí báwo máa ṣẹlẹ̀ tó ń bá lọ lówó bẹ́ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ báwo ni ẹ máa lọ tọ́lọ́wọ́n bá bá fẹ́ tó bá fún lówó ẹ̀ padà dùn náà mà sọ ọlọ́run dákun má ṣe wá lọ lórí ibú èèyàn bá wà nílé ayé ń bì kí là ń mú bẹ̀ náà nàrí kẹ̀kan jẹun yìí náà ni kẹ̀sì wá nǹkankan kẹ̀mú lómi sátì má mutí kẹ̀sì jẹran ọwọ́ sọsọ́rùn ọwọ́ bàtà sẹ́lẹ̀ ògùnmátò òǹgbélé ẹ dákun ló tún kù wọ́n á fẹ́ fi hàn pé ó ń bẹ lọ́wọ́ rẹ ọkàn lọ já tíkẹ́ẹ̀tì ni kí wọ́n fẹ́ lọ sí àwọn tí pè Cameroon kí ni bẹ́ẹ̀ kí ẹ ká pé wọn náà wọ bàálù rí láyé àwọn èèyàn ti à ń bóyàn pé bó ṣe lówó tó wọn wọ bàálù bàṣẹ nàmbá gbogbo àwọn èèyàn náà ní wọ bàálù kí ni bẹ́ẹ̀ nu ilé ayé torí ẹrù ẹtẹjẹ lásán ni ẹni tó bá gbàgbé pé òun ó kú tí ò sì sẹ́lẹ̀ dọ́jọ́ kú yóò sì àbámọ̀ kó lọ́jọ́ tá a sọ yìí báyìí torí ẹ̀ àwọn eléyìí báyìí wọ́n máa bínú nítorí tọ́lọ́n wọ́n sì máa yọnu nítorí tọ́lọ́n wọ́n máa mú yàn lọ́rẹ̀ nítorí tọ́lọ́n wọ́n sì máa mú yàn lọ́tà nítorí tọ́lọ́n nǹkan mẹ́rin péré ìyájà bìrọ̀ alẹ́ rẹ̀ síbẹ̀ náà àánú sáà bínú nítorí tọ́lọ́n èbí bẹ́ẹ̀ sì jókòó nù tẹ́nìkan máa bu ẹ̀sìn Islam tẹ́sí rọ a máa mú mára pé ah, iṣẹ́ onú ẹ̀kú ni lórí ibu rẹ̀ sọkúsọ ní kúkú sọ ah, ọ̀ ń sọ ọ́nú yóò yẹ kó lórí ibu ni sọkúsọ lọ́ ń sọ sẹ́bẹ̀yìn náà lẹ́sọ pa ìwí bẹ́ẹ̀ akú bẹ́ẹ̀ wọ́n bẹ̀rù ìgbà tó lórí ibú ọ̀bẹ̀rù láti wíwí kówì olórí iléeṣẹ́ ń bẹ̀rù láti sọ ntọ́da ẹ̀rí tẹ́lu mi ọmọ abú súnà tó wọn kékeré ni àwọn tó lówó ra sọ tó gbé lọ fún télọ̀ pé bá ń da péńpé kọ́ mọ bíi tàbúrò mi èèyàn wá sọ pé ìwọ ńkọ́ tó yẹ pé ọ̀ra ìràkúra má sọ wọn á ní kí wọn bọ dá lọ́gba bíi tẹ̀gbọ́n rẹ̀ nígbà tó ti pọ̀ gbádùn torí rẹ̀ ti dàrú dànù ẹ̀rí pẹ́lú ọba pé ẹ́ èmi lọ́n bá ìwọ ìwọ aláìlórí lọ́wọ́ tó ń pẹ́ẹ́nù àtẹ́lu ẹ̀sìn eh, ọlọ́run ọba wa ẹ̀rì para yọ rẹrun ra àwọn èsè bẹ́ẹ̀ yóò bá lẹ́fun ẹ máa bẹ̀rù ẹ ah, adúlù bàbá ń pé wọn sá máa wo wọn rán ẹ̀yìn ló ti wá máa tú tọ́lá tó sọ bẹ́ẹ̀ ńjọ́ mi má fojú rẹ̀ rẹ́ mà ó ṣe sọ́ lónìí ojo burúkú ọkùnrin jọ lé dá torí ẹ tọ́ba á pé owó rẹ̀ ni wọ́n bá fi dùn ọ́ ẹni tó lò wọ́n san one five lówó sẹ́tọ̀ bá ṣe ọ wá san one three fifty ṣebí gbogbo yẹn náà bá yín dá sí pé wo ẹ máa ti máa bí mi nú o owó yẹn tó bá dín àádọ́ fa nǹkan bíi lónìí o kí lẹ̀ ń fa láìsí máa lọ gbogbo yẹn máa lọ ẹ̀mí lè gbà lẹ́yìn tí mo ti tẹ́tán. ẹ ẹ ti máa bí wa nú nǹkan lé ayé náà ni nǹkan lé ayé àbí káyọ̀ nìkan pé kò ní da fún bàbá yẹ bàbá tèmi àmọ́ tó bá bu ọlọ́run èèyàn mélòó ni máa bínú nu wa èèyàn mélòó ni máa bínú nu wa nísìnyí àwọn òpònú kan wọ́n wọ̀lú yìí wá wọ́n á lọ sí mọ́ṣáláṣí ọjà gbó wọ́n á kóra wọn jọ láti ìgbà tí wọ́n ti ń péjọ láti bí nǹkan bí aago mẹ́wàá alẹ́ tọ́ba dorúgànjọ́ tán aláìlórí lọ́wọ́ ti ń kó wọn jọ eléyìí ń wá láti fi ọ̀dàn nínú okó mẹ́rin yọ̀wọ́ kó wọn jọ séjà ìbákú ti sẹ̀sìn ẹ̀sẹ̀sìn yọ̀wọ́ kó àwọn màmá màmá jọ ọlọ́jà gbó pé gbogbo ẹni tó létí ọkọ̀ ṣe tọ̀ wá ọjà gbó lẹ́ẹ̀méje ó ń dàbí kàábà òun jẹ́ bíi punishment sẹ́mi pé ṣe máa fáìní ara yín náà nùjẹ́ máa ṣẹgbẹ́ pé fáìní rẹ̀ ni yóò ṣe tọ́wáfù mọ́ṣáláṣí lẹ́ẹ̀mejì ńgbà bá wa ṣe tán tó bá di òru gànjọ́ yóò ní kí gbogbo wọn sùrù bò ń yóò máa wá sọ ìsọkúsọ yóò máa wúwo kúwì wípé wọ́n lọ́wọ́ ìwọ ránṣẹ́ òun o gbogbo àwọn ẹrú rẹ tó wá bíi ní tí wọ́n fẹ́ ṣe fún wa ọlọ́ọ̀ni ránṣẹ́ wẹ̀ yìí wọ́n wá ń sọ̀rọ̀ yun àwọn abẹ́kan ńgbà tí àwọn ọmọ tọ́ ẹ pé àwọn gbẹ́sìn yìí táwọn ẹni tó bá gbà làwọn fún bá tún bí aláya rẹ̀ dá kó tún wọ̀lú ìwà kó ẹwụ dánrú ẹ̀ wò eégún rẹ̀ ó déèyàn. àwọn àáfàá kan nu àwọn àáfàá tó pé sàrà lọ́jà lọ́dọ̀ ni wọn sọ pé kúkú ẹ fọlọ pé wọ ẹrú o ìwọ o ẹ wá ń ẹ bó náà lóní tí èèyàn pa ó náà lóní ó ṣòro gbèjà náà ló ń tẹ̀yàn bá jalè ẹ̀gì ọwọ́ ẹ̀ ó gbèjà náà ló ń ọba parọ́ zina mayan ó jẹ gbọgọ́rin ẹ̀rí bí ọba ṣe máa bẹ́ẹ̀ sì jẹ́ ọmọ kan wá sí làákà ẹ̀ ó wá tó bá pé bàbá sọ ọ̀hún ní bá ń bú bẹ́ẹ̀ sáà máa ọlọ́run kúkú gbèjà ń tiẹ̀ ẹ má sọ̀rọ̀ ẹ ẹ gbọ́rọ̀ táwọn máa lé wọn bẹ́ẹ̀ wọ́n tún ti lọ sí Nurudeen primary school níkùyẹ́ wọ́n tún ṣe wèrè yẹn bẹ́ẹ̀ náà dì sìn. kí ló dé tẹ́sí òdodo ewu àwọn èèyàn ṣe láwùjọ tiwa àfi bíi Robert jẹ wọ́n máa sun wọ́n jẹ́ ń tútù wọ́n sì tún máa ṣe adúpẹ́ inú wa dùn sí bí báwọn kan ṣe ń ṣe wèrè lódò ọmọ sí bẹ́ẹ̀ tẹ́gbà wọn náà tún máa ṣe tọ̀wáfù lè ṣètọ́ nìkan tí wọ́n kọ́ bẹ́ẹ̀ ìpẹ́ tí mọ́tà rẹ̀ gbé wá ẹni tí ọ̀bá gbádùn ẹ gbé wá ẹni tí máa ń rọbí ẹ gbé wá wẹ́ẹ́ ní òde ẹ gbọ́rọ̀ fa àyìnbá yóò kú wọn gbé kó ń bẹ o gbogbo eléyìí a máa pẹ́ ọlọ́run sọ̀rọ̀ pé jà bọ́lọ́run bá fẹ́ fìyà jẹ wọ́n yọ̀pọ̀ àwọn ọ̀run ẹ gbọ́rọ̀ bí o bá ti ṣe wí ni sẹ́yìn máa bínú torí tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò bẹ́ẹ̀ bínú torí tọ́lọ̀ o ọ̀pọ̀lọpọ̀ yóò bẹ́ẹ̀ bínú torí tọ́lọ̀ wọ́n máa bínú torí owó wọ́n sì máa bínú torí pé wọ́n kàn wọ́n lábùkù wọ́n máa bínú tó wọ́n bọ ẹnu àtẹ́lu bàbá àbí ìyá wọn àbí ìdílé wọn àmọ́ torí tọ́lọ́ wọn bọ́yọ́ lọ́wọ́ mú àwọn ẹni máa ṣe bẹ́ẹ̀ wà ọlọ́wọ́ sàwọn náà lọ́kàn nù wọn. so ẹni tó jẹ́ pé alkiyama ó fojú sí kò jẹ́ kílẹ̀ ayọ́ gba alkiyama mọ́ lọ́wọ́ tó bá bínú bínú torí tọ́lọ́ ni sẹ́yìn bá sì bínú torí ọlọ́run lóòótọ́ sẹ́rẹ́ ni tó sọ̀rọ̀ kùsọ̀ àbó wíwì kú wíwù bí kìnnìún níwájú ehoro lẹ́jọ́ kìnnìún torí pé ọlọ́run ẹlẹ́dàá wa tẹ́ bínú torí rẹ̀ yun yóò tì yín lẹ́yìn yóò yín lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí máa yọnu sẹ́ni tí wọ́n bá yọnu sí nítorí tọ́lọ́run yéésì pé ó ti máa búyàn ó ti máa bàjẹ́ ó ti máa sọ̀rọ̀ rẹ̀ láì twenty thousand kan ránṣẹ́ ọ lọ́ba sáré lọ ah, aláàjì ga ọwọ́ máa ròkè ti fẹ́ wá tipẹ́ pé kí wọ́n á kí yín ọlọ́run lọ́wọ́ á kó nìní owó ńlọpẹ wa àwọn èyí ọ̀nù sí yàn torí tọ́lọ̀ ìpè ìwọ lágbájá yìí masha Allah la quwwata illa billah mo sì fẹ́ràn rẹ nítorí ọlọ́ kí ni mo á ṣe nítorí pé ẹsẹ̀ rẹ ọ̀dá mẹ́sàlásì gbogbo ògbà ọmọ wa mẹ́sàlásì ni ẹ dákun táà máa fẹ́ràn yàn torí eléyìí. ọ̀rọ̀ rẹ bá bá lọ ibú lọ lọ fórí ara rẹ ni kí lọ kàn mí ha bí yòówó sì máa ṣe ni. àwọn ò ní fẹ́ràn yàn torí tọ́lọ̀ àní yọ́nù sí yàn torí tọ́lọ̀ gbogbo ẹni tẹ́ mú lọ́rẹ̀ẹ́ nìsín àwọn ẹni tẹ́ ń bájà tẹ́ ń títẹ̀ má tẹ́ sọ̀rọ̀ wọn láì dá mélòó lẹ ṣe bẹ́ẹ̀ sí nítorí tọ́lọ̀ ẹ gbogbo ẹ náà lórí ilé ayé yìí náà ni kó kálukọ́ yẹ̀wé rẹ̀ wò tó bá yẹ kó àwọn afẹ́ jọ́ kan nuru àwọn eléyìí báyìí ká yẹ̀wé ilé ayé wa ká yẹ̀wé ìgbésí ayé wa wò. Al-Fudayl ibn Iyad rahimahullah oní tó bá wù ẹ́ istaqil mina dunya ìwọ̀nba díẹ̀ ni kò múnú ilé ayé o wa in shi'ta istakthir minha tó bá sì wọ̀ púpọ̀ ní kò mú nínú ilé ayé fa innama ta'khudhu min kisik torí gbogbo nítorí bá mú nínú ilé ayé ó mú tẹ́lẹ̀ omi má tiẹ̀ inú àpò tiẹ̀ tọ́lọ̀ ti yà sọ́tọ̀ fún ọ ló ti mú kálukú wa ti lápò tiẹ̀ gbogbo níta ní kálukú lápò tiẹ̀ tán bá kó tiẹ̀ sí tó bá mú tiẹ̀ ló ń bẹ̀ tó bá wọ̀ púpọ̀ kò ló ń bẹ̀ tiẹ̀ ló mú ò lè mú tẹ́lẹ̀ omi ọlọ́run wa ó sì fi hàn wá wíkẹ́ bẹ́ẹ̀ náà ni tí èèbá ṣe pọ̀ ọ̀fẹ́ kí gbogbo àwọn èèyàn kún sùn kún ọkọrí síbi kan ni ohun ọba ohun ọba mú kí àwọn kèfèrí kí wọ́n máa sẹ̀mí nú ọlá ńlá àti ìgbádùn tó ṣe pé kò sí ètò ṣe fìjọ ṣùgbọ́n náà ọ̀fẹ́ kí gbogbo wọ́n ya kèfèrí ni ọlọ́ni wàlẹ́wùlẹ́ ayyakuna an-nasu ummatan wahida. لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة خير والآخرة عند ربك للمتقين ألا إلى دواء oni tí ìbá ṣe kíkọ́ àwọn èèyàn ọmọ bá wa dorí sí kan náà kó ọmọ bá sùn kó di ẹni tó kọrí síbi kan náà kí gbogbo wọn pẹ̀sìn ọlọ́run tì ní àbá mú kí àwọn tí ń ṣe kèfèrí sí ọlọ́run ọba aláàánú jùlọ àbá mú kí wọ́n dẹni tó ṣe pé gbogbo àjálẹ̀ wọn àbá sọ di fàdákà kò wá ní ìmọ̀ lórí àwọn àjálẹ̀ wọn àti gbogbo varanda balkoni tí wọ́n máa dúró sí atẹ́gùn àbátúmú kí gbogbo ẹ̀ náà di fàdákà bẹ́ẹ̀ lẹ́ẹ̀ bá ti máa rí wọn ránṣẹ́ pé ọ́ èèyàn àwọn èèyàn lọ́lọ́run kólé ayé fún báyìí sẹ́wọ̀n pé gbogbo èèyàn náà bá máa dà lọ di ṣíṣe kèfèrí àwọn kèfèrí ló máa ń yẹ jàre àwọn kèfèrí ló máa ń dá fún jàre ọlọ́ni àbátúmú káwọn alé wọn kó láwọn alẹ̀kùn fàdákà àwọn àbùsùn tí wọ́n máa fi sùn kó náà tún ti kó ti ti fàdákà wàzọkọrọfà àtàwọn ọ̀sán ńláńlá àbákò sínú ilé wọn ọlọ́ni wa in kullu dhalika lamma mata'ul hayatid dunya gbogbo ń tà sọ yẹ ẹrù lásán ẹrù lé ayé lásán ni kọjá máa ń kankan wal akhiratu 'inda rabbika lil muttaqin ṣùgbọ́n ọ̀run náà lọ́lọ́run ọba pèsè kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ fáwọn olùpáyà rẹ̀ kọ́lọ̀ ń dá kókó sí wa lọ́kàn nínú wa. ọwọ́ alátọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ohun tó fi hàn wá ikọ̀ ẹ̀mú ìwọ̀nba ilé tẹ́ máa ń fẹ́ nínú ilé ayé ètò bá sì jẹ́tọ̀ lásán ni kẹ́ máa mú ẹ̀jìnà sí ìtọ́ jẹ́tọ̀ ẹ̀ sì máa palẹ̀ máa dé gbẹ̀ndà kìyàmà nítorí kí ẹ lè bá a sórí rẹ ẹ má ti káyé kó mu yín gbàgbé pé ẹ padà kú nínú rẹ lọ́jọ́ kan ẹ dẹni tí wọ́n tẹ̀lé gbà sọ ẹ dì tàn anabi sallallahu alayhi wa sallam onímọ̀ labisa al-harira fi dunya lam yalbasu fi al-akhirah muttafaqun alayhi gbogbo ọkùnrin tó bá fi lè wọ ń bì kò ní wọ tó bá dijọ́ kìyàmà nínú ẹgbàá wa mi anabi ni man shariba al dunya lam yashrabha fi al-akhirah muttafaqun alayhi anabi ní ẹnikẹ́ni tó bá fi lè mutí láyé kò ní mu tó bá di lọ́kìyàmà níbo ni ó sì ti rí nínú alìjẹ́nà ìyẹn ni pé kò ní wà alìjẹ́nà nínú ẹgbàá wa mi eléyìí tí imaamu bukhari gbà wá anabi sallallahu alayhi wa sallam ó ní man yashrabu al-khamra fi dunya thumma lam yatub minha hurrimaha fi al-akhirah ẹni tó bá fi lè mutí nílé ayé tí ò wá túbá tí ò tó fi kú wọ́n ṣe lé wọ̀ fún di jọ́ gbẹ̀ndàlùkìyàmà torí ẹ̀ ẹ ayélujára jẹ ìwọn bá ní o ìwọn bá ní kɔ jɛ ma kí esu kí lọ ń jẹ láyé sèǹtọ́ lọ́n ti lé wọ̀ ló fi ń jayé ọ̀dájú pé ìyà lọ́n jẹ kí èsì ayé lọ́n jẹ jìnnà sí gbogbo ńtọ́ ń bá sí lé anabi sallallahu alayhi wa sallam ó ti sɔ nínú hadith mi oní la talbasul harira wal dibaj wala tashrabu fi aniyati dhahabi wal fidda wala ta'kulu fi saxa fi fi ha. فإنها لهم في الدنيا ولنا في الآخرة حديثي هنا تجي حديثي تفسر مولى تقولك النبي صلى الله عليه وسلم أني ẹ gbọ́dọ̀ wá sọ hariri ẹ̀yin ọkùnrin atọkùnrin atobìnrin ẹ sì gbọ́dọ̀ máa mú mi nínú aha wúrà tàbí fàdákà ẹ gbọ́dọ̀ máa jẹun nínú abọ́ wúrà àbábọ̀ fàdákà nítorí pé eléyìí jẹ́ ti àwọn kèfèrí láyé ń bí tiwa ni ọjẹ tó bá ti jọ gbẹndà kéyàmà tó bá tiwa ti torí pé olówó ó ti torí pé mashallah la quwwata illa billah ó wá jẹ́ pé gbogbo ntọ́lọ́nsílẹ̀ wàyí ló ń lò láyé ọkọ̀ dínà dáadáa rẹ̀ nù jọ gbẹndà kéyàmà Qatada ọmọ Nu'man ọgbà àdìdì wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ohun tó fi hàn wáyé pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ẹ̀rí yọ máa tà sẹ́yìn ẹ̀rí pé ìgbà tó kú dẹ̀dẹ̀ kí iṣẹ́ ń sẹ́yìn kó búrẹ́kẹ́ kí dúkìá yẹn tún pọ̀ sí ọlọ́run ọba lè gbé akùdé kó gbé báyìí ìjákulẹ̀ kó ṣẹlẹ̀ sẹ́yìn kò túmọ̀ sí pọ́lọ́run ọba ọ̀fẹ́ràn yín àmì pọ́lọ́run fẹ́ràn èèyàn nígbà mi pàápàá dọ̀tẹ́ni tí irú eléyìí ń ṣẹlẹ̀ sí tó bá jẹ́ mùsùlùmí tó ń ná sí lọ́n tí èèfẹ́ sì ń ṣeré nínú hadithi Qatada ọmọ Nu'mani yìí wọn ànábì sallallahu alayhi wa sallam oní idha ahabba Allahu abdan hama'u ad-dunya kama yadhallu ahadukum yahmi saqimahu al-ma' rawahu at-Tirmidhi bisanadin hasan ọlọ́run nabi sallallahu alayhi wa sallam onítọ́lọ́mọ tó bá ń fẹ́ràn ẹrú kan ọlọ́run máa ń gbélé ayé jìnnà sí gẹ́gẹ́ bí ẹ̀yin náà lára bẹ́ẹ̀ sì ṣe máa gbé omi jìnnà sáláàárẹ̀ tẹ̀ ń tọ́jú omi ó ń la mú ṣùgbọ́n tí èèyàn bá ń sáré ẹ kàn ní gbé omi kalẹ̀ fún aláàrẹ̀ pé gbogbo agbè omi ni máa mú máa dà sàn máa tètè pé èèyàn fẹ́ ràn lọ sọ́run àpàpàǹdodo tó bẹ́ẹ̀ náà ni ọlọ́run máa gbélé ayé sá fún ẹrú tó fẹ́ràn gẹ́gẹ́ báwa náà ti ṣe máa gbé omi sá fún aláàrẹ̀ nígbà tí ń sáré lọ́wọ́ ó tún wá nínú ẹgbàá wa mi ètò Abu Abdullahi al-Hakim tó gbé jáde nínú tírà rẹ̀ oni inna allah la yaxmi abdahu almu'mina min adunya wa huwa yuxibuhu kama yaxmi kama taxmuuna mariidakum alطacaam kama taxmuuna mariidakum min alطacaam walsharaab takhaafuuna calay صححه الحاكم oni dájúdájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa a máa gbélé ayé sá fún ẹrú rẹ̀ tọ́jú olùgbàgbọ́ òdodo tó ń ti gbé ẹrú yẹn nífẹ̀ẹ́ sátìrí ilé ayé yẹn kó jọ ọlọ́run sì gbé jìnnà sí i gẹ́gẹ́ bẹ́yìn náà tí ṣe máa gbé oúnjẹ àti omi tí èèyàn lè mu jìnnà sí aláàárẹ̀ yín tẹ̀ ń bẹ̀rù lórí rẹ̀ pé tó bá jẹ oúnjẹ yìí tó bá tún mú mi yìí ó lè dákun tí ń ṣe. eléyìí tó bá sì pé ilé ayé kìí ṣe ilé àgbénasẹ̀ fún àwọn ẹni tó bá gbọ́n ilé ayé kìí ṣe ilé àgbéjúlẹ̀ pátá porongodo fáwọn ẹni tó bá rẹ̀ sìn èèyàn mú téèyàn bùkátà ń bẹ tí ò jẹ́ haram èèyàn ó sì fi pípọ̀ sílẹ̀ nínú rẹ̀ tó tún jẹ́ halal èèyàn wá ní gbàgbé ìpalẹ̀ mọ́ tó ní agbára tó nípa gidi dé ìgbéǹde alqiyama ọwọ́ nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma lọ́dọ̀ imaamu muslim ọlá nabi sallallahu alayhi wa sallam ó ní ad-dunya mu'min wa jannatul kafir ilé ayé tẹ̀rí ọgbà ẹ̀wọ̀n ni o fáwọn olùgbàgbọ́ òdodo nǹkan ò ní rọrùn kò ní rọgbọ kò lè máa dùnyùn gbà fáwọn nítorí pé mọ́mì nílẹ̀ yìí nílẹ̀ ayé ń bì àlìjáná ni fáwọn kèfèrí wọ́n máa jẹ wọ́n máa mu níbẹ̀ wọ́n máa sẹ́lẹ̀ńgẹ́dọ̀ nítorí pé tí wọ́n ní ni wọn ní nǹkan mìíràn kí wọ́n kú kí wọ́n wọ jahannama ni ọlọ́run má sàwá lólórí ibú aqulu qawli hada wa astaghfirullaha al-azima wa lakum. فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه ومن والاه وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ibadallah àwọn èèyàn oríṣi kẹta àwọn náà ni as-sabiquna bil khairat àwọn tó máa ń yára wọ́n máa ń yára tètè sí àwọn ẹsẹ olóore àwọn eléyìí ni àwọn èèyàn oríṣi kẹta inna lillahi ibadan futana طلقوا الدنيا وخافوا الفتنة نظروا فيها فلما علموا أنها ليست لحي وطنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها صالح الأعمال فيها سفنا dájú ọlọ́wọ́n bá ní àwọn kan nínú àwọn ẹrú rẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n gbọ́n bérebére wọ́n wọlé ayé wọ́n sì rí i pé kìí ṣe légbèé fìtínà kúnnú rẹ̀ wọ́n wá rí àwọn fìtínà rẹ̀ sá ńlọ́fà ni wọ́n ṣe kọ́ wọ́n kọ́ ilé ayé wọ́n kọ́ pátápátá. Pata wọn ò dé máyà àwọn akọ bí yàn ṣe kóbìnrin tí wọn máa lọ lé wọn tí wọn pààyàn títẹ yẹn ó fi lẹ kí wọn ni wọn wá ṣe nítorí pé nulẹ ayé náà ni wọn wá ẹsìn ni wọn ti kọ gbàdúrà pé nulẹ ni wọn wà alágbálùgbù rè ò ṣe é fẹsẹ̀ tọ̀ wọ́n wá mú àwọn asẹ́rí wọ́n sọ di ọkọ̀ ojú omi eléyìí tó ṣe pé wọ́n fi ń la ilé ayé wọ́n fẹ́ làjà títí débi tí wọ́n ti rà àlùjánnà wọ̀. àwọn eléyìí àwọn náà ni as-sabiquna bil khairat àwọn máa yára láti ṣe rere yàtọ̀ sáwọn oríṣi ìtàkọ́kọ́ àwọn tó jẹ́ zalimun li àwọn olùyára ṣe ìbàjẹ́ àwọn olùyára ṣe aburú àwọn olùyára ṣàìdá àwọn eléyìí àwọn aláìlérò nìyẹn àwọn tó pe ayé lásán iná lọ́wọ́ àwọn ajú wọn eléyìí kú mọ ọ̀run ọ̀run ọ̀run àlùjánnà làwọn fẹ́ àwọn ma kí ló dé kí ni ilé ayé yìí gan àwọn ma ilé ayé yìí kí ni tuma rẹ̀ wọn ma? torí ẹ̀ wọn wá ṣiṣẹ́ tó ṣe dọ́gba pẹ̀lú túmọ̀ ilé ayé nítorí pé àwọn lọ kábàámà nígbà ò ṣe wu ọlọrun. níbi tí ọlọrun wa ti ń wa sọrọ, nínú ayé pé wa huwa alladhi khalaqa as-samawati wal-arda fi sittati ayyam wa kana 'arshuhu 'ala al-ma' liyabluwakum ayyukum ahsanu 'amala ìpè ọlọ́run ọba lọ́ba tó dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje láàrin ọjọ́ mẹ́fà ní ìgbà tó ṣe pé àgọ́ ọlá rẹ̀ ń bẹ lórí omi ṣáájú kó tó di pọ́ dá gbogbo àwọn kan wọ̀nyí nítorí pé àgọ́ ọlọ́ọ̀lọ́n lọ́lọ́run bá dá ṣáájú gbogbo nǹkan ó wá nínú àdìsí kan nígbà nàbì wa sallam wọ́n bi léèrè nípa àkọ́kọ́ ntọ́lọ̀ nkọ́kọ́ dá ànábì ní awwalu ma khalaqa Allahu al ntọ́lọ̀ nkọ́ dá ni gègé fa qala ọlọ́run á ní gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ó ní kí n ọlọ́run kọ́ àgọ́ ọlọ́ọ̀lọ́n dídá rẹ̀ síwájú dídá gègùngà nítorí pọ́lọ́ ní òun ló ń dá sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì láàrin ijọ́ mẹ́fà ní ìgbà tó ṣe wípé àgọ́ ọlọ́ọ̀hún bẹ lókè omi ṣáájú kó tó dá gbogbo nǹkan kí ló dé tọ́lọ̀ gbogbo nǹkan wọ̀nyí kó lè dán wa wò

tó ń wúra rẹ pé kò sí ẹ liyabuluwakum Ọlọ́run fẹ́ dán yín wò ni ayyukum ahsanu amala tani nínú yín ní òṣìṣẹ́ rí tani òṣìṣẹ́ tó dáa jù ìdíje tá a wà nú ẹnu o ìdíje tó lọ́n gbé kalẹ̀ fún wa nù ta wa ní òṣìṣẹ́ tó dáa jù ẹ̀yẹn wá wò ó nísìnyí amẹ́lẹ́ yìí amójútó débi ìdíje bá ṣe bára adé là á máa ń ṣe pa lẹ́sẹ̀ ó tẹ̀sí jọra lójú pọ̀jù oníkọ́lọ́gọ́ ni àwọn àwà burúkú lọ́pọ̀ lọ́wọ́ tiwa àwọn ẹsẹ̀ díje pé ká ṣiṣẹ́ rẹ ẹsẹ̀ díje pé ká rálẹ̀ jẹ́ náwọ̀ àwọn àwọn orí ibú lọ́pọ̀ lọ́dọ̀ papọ̀ ìwà téèyàn gbọdọ̀ gbé bọ́lá àti kọ́ bára rẹ̀ nù jahanna lọ́pọ̀ lọ́lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa ń tọ́fà tó fi ń bẹnu lé ayé. ọlọ́run fẹ́ dán ọ wò kìí ṣe pé ta ni òṣìṣẹ́ tó pọ̀ jù táwọn akẹ́kọ̀ọ́ lọ́hùn rí mọ́lẹ̀ kánṣẹ́ la iṣẹ́ ò sì lè rẹwà àfi tó bá dọ́gba pẹ̀lú ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam sunna yìí náà làwọn afẹ́ǹtì wa bí màmá kọ́ bá yanu abẹnú àtẹ́lu sunna bí bàbá kọ́ bá yanu abẹnú àtẹ́lu sunna ó dà tíkẹ́ẹ̀tì iná lọ́pọ̀lọpọ̀ gbà wálé ayé torí bó ló ti fẹ́ wà lùjẹ́nà tó bá tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam ó láwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ọmọlẹ́yìn mi wọ́n wọ́n sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin gbogbo wọn pátẹ náà ni wọ́n wọ̀ àfẹyọ̀kan nínú ẹgbàá wa tó gúnrégé wọ́n wá níta lẹ́yìn ọ̀kan náà ó ní gbogbo ẹni tí ń bá ń bẹ lórí ń tẹ̀mí àtàwọn sọ̀hábà mi bá ń bẹ lórí rẹ̀ lónìí àwa wá mẹ́lẹ́yìn àfi apara àkàkún bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ súnà náà ẹ kàn bàjẹ́ ni ẹ fi ṣe ẹ̀yẹ ẹ bàjẹ́ ẹ fi ṣe ẹ̀yẹ ẹ bàjẹ́ ẹ fi ṣe ẹ̀yẹ àlùjáná wo lọ fẹ́ wọ̀ àlùjáná rẹ ló fi ń ta kòtó àlùjánnà ẹ ló fi ń ta yín ọlọ́run ẹbẹ́ nìkan kan sáwàdà o nítorí pé sílẹ̀ sìn wọn ló kù lò ṣe tọ́ba ajẹ́ báyẹn ọlọ́run dá wa kó lè dán wa wò ni àmọ́ àbúrò máa sọ pé ilẹ̀ wa ṣe láyé kí lọ́ wa ṣe láyé tẹ́lẹ̀ náà ọlọ́run á dán wò ni ọlọ́run wa dán wò sórin ni wọ́n fẹ́ fàyè kọ àdánwò tiẹ̀ bí tó ti fìdí rẹ̀ mi nu orin òfò orin àdánù wọn á islamic waka waka wo ni sáàmù kó wáyé tí wọn náà rà á lé ó tún lọ gbé sórí tébù kan ó kún bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ọ̀jẹ̀jọ́ rẹ̀ wájú ọlọ́run bó bá dijọ́ gbé nídàá kíyàmà. ọlọ́run ọba dá wa ó dá gbogbo nǹkan liyabuluwakum kó lè bá a dán yín wò ayyukum ahsanu amala ta nínú yín yóò sì ṣẹ́ tó sùn wọ́n jù. ọlọ́run dákun sèmi pẹ̀lú rẹ lọ́kàn nù wọn. ayé yìí ẹ̀yin náà kú ti rí àìmọye ẹni njọ tí o fi hàn sáwà náà kó tó hàn sí wa lójijì dáhùn ó tètè múra kalẹ̀ báwo láti ṣe ṣiṣẹ́ tó dáa jù nísìn ọlọ́run ràn mí lọ́wọ́ mo jí lóru mo rí rákà méjì tó dáa ṣe ọ̀nà ju mo jí lóru mo sogun rákà lọ ní torí pé ta ni ó ṣiṣẹ́ tó dáa jù ọlọ́run ràn mí lọ́wọ́ mo rí àádọ́ta náírà mo fi ṣe sàrà àfáláì nìkan kìí ṣe ti bára o kìí ṣe ti gbégbá bára ká mo fẹ́ nìkan ìwà jẹ́kẹ́nìkan kan mà láàrin mi sọ́lọ́n ọ yàtọ̀ sí ọlọ́run fún mi ní ẹgbẹ̀rún àádọ́ta mo wá fi ṣe sàrà mo á sọ pé owó là ń fún yín o ń gbọ́ báyà kẹ́ máa sọ̀sọ́ kú sọ owó là ń fún yín o mo rò pé <laughs> irú eléyìí náà ti ó ti ara rẹ̀ ṣe kí ni rẹ̀ ń padànù. iṣẹ́ tó dáa jù ṣe iṣẹ́ torí máa kíyèsí ṣíṣẹ́ tí mo ń ṣe ìsọdá ìdíje nu mo rẹ́ nìkan wájú mi ń sàlùwàlá masha allah léyìn má màlùwàlá ṣe pọ̀ ń sínú mi pẹ̀lú ògọ́lá ń ṣètò dájú tiẹ̀ lọ ìdíje tá a wà nù kàmá ẹnìkan ó ń ṣe náfìlà wájú mo rí pé masha allah pẹ̀lú ògọ́lọ́ sọ láti tèmi ó tún dájú tiẹ̀ lọ ìdíje tá a wà nù kàmá kèése díje lágbájá sìnkú màmá rẹ̀ màlúù mẹ́ta <laughs> ẹgbàá màlúù tèmi ó tó mẹ́jọ àwọn àṣe ìranù ìṣe rádaràda sẹ́yìn bá lọ́ọ́ bá wájú rẹ̀ nínú ìwé rẹ̀ ń jọ ọ̀gbẹ́ni dàlù kìyàmà tí ó kábàámà ńlọ́pọ̀ nínú ìṣètì wa. kí la ti fẹ́ ṣe lẹ́yìn. ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ìgbéyàwó ọmọ rẹ̀ kọ́dà gan three hundred thousand wọ́n san èwo lọ́wọ́n tún lẹ́yìn náà rí wọ́n ní seven hundred wá o ibẹ̀ ni ẹ máa lọ. ìdíje òfo làwọn ń ṣe ìdíje ìranù làwọn ṣe

bákan náà àwọn eléyìí ronú ń payà yìí ni wọ́n ṣe mọ̀ pé ilé ayé kìí ṣe ń téèyàn ọkàn máa lé ẹ mo fẹ́ mọ́tò ẹ mo fẹ́ gbélé ẹ mo fẹ́ fẹ́yàwó kan mo fẹ́ ṣe kinní kankan liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run ọba ṣe gbogbo ẹ̀ kó lè dán wa wò tá ní sẹ́ẹ̀rì ọ̀dà jù dákun ràn wá lọ́wọ́ jẹ́sẹ̀ wọ́ dáa. bákan náà wọ́n tún ka ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí pé alladhi khalaqal mawta ahsanu amala ọlọ́run lọ́ba tó dákú ó tún dá ìsẹ̀mí kó lè dán wa wò à ń kú yìí àtàǹsẹ̀mí inú àdánwò la wà ọlọ́run fẹ́ dán wa wò tá a ní sẹ́ẹ̀rì ó tún dáa jù tí mo bá rántí pé ń kù tí mo bá ń ṣe rádaràda tí mo ń ṣe pálapàla màá pàtì torí pé tí kú bá dé kò ní í dúró gba pé jẹ́ ń ṣàtúnṣe tó ń bá ń sẹ̀mí máa rántí pé yọ padà kúrò ń jọ kàn ṣe dáadáa eléyìí ni ìtumọ̀ wípé àwọn eléyìí máa ń sára sí wọ́n máa ń yára sí rere nítorí wípé wọ́n ti mọ̀ wípé gbogbo inú àdánwò la wà ọjà di ọlọ́wọ́jà tó rà orí òrí ọgbọ́dọ̀ gbà fọlọ́ inú àdánwò la wà orí òrí wàá sin lọ tó èèyàn gbaṣẹ́ ó pé kò pé wàá sin lọ èsì pé títí ò pé mi ẹ̀tọ́ à ń pè pé lọ sí di sọ́láàtì ó dájú kó rí bàbá yóò pé ẹgbọ́rọ̀ ó ní nǹkan ṣe o nǹkan ọ̀sẹ̀sìn islam o wọ́n wá ní hayya ala salah ó ní ẹ máa ṣe ẹ máa ṣe hmm, ọlọ́run tí ó sàánú lóra rẹ̀ tí ó jẹ́ yẹn ó dèrè ẹ gbọ́rọ̀ <laughs> a ti gbàgbé pé gbogbo àwọn akapako ẹ abúlọ́ọ̀kù ẹ aránṣọ gbogbo àwọn kan náà kọ́ ni kókó tọ́lọ̀ ọba ti torí rẹ̀ dá wa ọ́ dá wa kó fẹ́ dán wa wò ni àríṣe àríṣe àríta àríta ọbọ̀ sí kọ̀bọ̀ sí a gbọ́dọ̀ máa ṣe ìdíje pé ta ni nínú wa ni ó ti tẹ́tọ́ dáa jù ẹ má gbàgbé ọ̀rọ̀ yìí kókó ń tà wá sí láyé ni pé ọlọ́run fẹ́ wò ta ni nínú wa ni ó dáa jù lẹ́sìn torí ẹ iná ni àwọn olùmọ̀ nínú àwọn aṣíwájú wa rere ìgbà tí wọ́n wo alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala pípé ọlọ́run ló dá ikú àti ìṣẹ̀mí kó lè dán wa wò ta ni ó ṣiṣẹ́ tó sunwọ̀n jù wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ta ni nínú wa ní ọ̀rọ̀ ayé ṣáájú tí ó sì fẹ́ràn kìyàmá jù nítorí òjò yẹn ò sì sẹ́rẹ̀ nù ẹ̀ ń káyé kú alùkìyàmá lẹ̀ ká kú tí yẹn bá ti ka alùkìyàmá kù owó yìí gan yẹn ó ju agbára rẹ̀ lọ àmọ́ tó bá pa ayé lèyàn kù owó mú yẹn lẹ́rù ni yọọ mọ̀ fà ká ń fà kú fà ni torí ẹ ọlọ́ni gbogbo ọ̀sọ́ tẹ wá rí nínú ilé ayé yìí náà bá a ṣe ṣe ilé ayé lọ́sọ̀ọ́ tá a ṣe sánmà lọ́sọ̀ fún yín gbogbo náà àdánwò náà tún ni. inna ja'alna ma fil ardi zina ọlọ́ni inna ja'alna ma fil ardi zinatan laha linabluwakum ayyukum ahsanu amala ọlọ́ni àwa la ṣe gbogbo tí ń bẹ lórí ilẹ̀ yìí a ṣe lọ́sọ̀ fún ilẹ̀ odò àwọn òkè ńláńlá àwọn òkúta ńláńlá gbogbo àwọn nǹkan tí ń nínú ilẹ̀ àwọn nǹkan ọ̀gbìn lóríṣiríṣi tó dáa tó dùn wò ọlọ́ni mo ṣe bẹ́ẹ̀ lina bolo wà kùnkà lè tún dán wò ni. ayyukum ahsanu amala ta nínú yín ni ó sì sẹ́tọ́ da tó sùn wájú. torí ẹ àwọn ẹni tá a kí wọ́n máa ń yára sí dáadáa yìí àkọlé kan tiwọn ọwọ́ adá lórí pé kí n láà ṣe tá pèsè kalẹ̀ di àlùkìyàmà gbogbo ń tẹ́rí tí wọ́n máa ṣe ní tí wọ́n máa sọ lọ́rọ̀ ní tí wọ́n láti sọ́kàn rẹ̀ gbogbo ẹ̀dá lórí mọ̀ ń palẹ̀ má di àlùkìyàmà ẹ̀dá kan ẹ̀dá wa náà gbìyànjú bẹ́ẹ̀ gbogbo ń tàn bá ń ṣe pátá ẹjẹ àwọn afojú sùn pé mọ̀ ń palẹ̀ má di àlùkìyàmà ó ní òní jẹ́ kí àbámọ̀ wa kọ́ pọ̀ wọ́n mú wọn bá ń tí wọ́n ń bùkátà nulẹ̀ ayé wọn ò gbélé ayé rù kún gbé séjìká kún tún pa sẹ́yìn wọ́n tún máa wọ́ mi pẹ̀lẹ́sẹ̀ ńǹ àwọn àwọn bá ń tán bùkátà nínú ilé ayé òní wọn mú wọn nílò ẹrù arìnrìn àjò arìnrìn àjò wo lárìnrìn àjò gidi wọn lẹni tẹrù rẹ ọba ti pọ̀ jù tẹrù bá ti pọ̀ jù ò ní lè àjò kódà kó ṣe pé mọ́tò bàálù ni ó gbé yín tẹ́rù bá ti pọ̀ jù wàhálà ni sàmúlẹ̀ rẹ̀ bá mọ díẹ̀ tó bá lọ yáwó yáná nu tó bá ní ẹja tó ká jẹun ẹrù rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní sínú pé ah, ẹrù tèmi pọ̀ kínní kan ẹrù wọn ti fi dínà ẹrù wọn fi ń dínà. torí de ẹlẹ́yìn nàbẹ̀ sallallahu alayhi wa sallam lọ́sọ̀ nínú hadithi tó gún régé ó ní wali dunya ma ana wa dunya innama mathali wa mathalu كراكب استظل تحت شجرة ثم راح وتركها رواه أحمد والترمذي بسند صحيح النبي صلى الله عليه وسلم kí ló pa mí pọ̀ pẹ̀lú ilé ayé kí ni mo fẹ́ fi ilé ayé sí àpèjúwe tèmi àti ilé ayé ó dàbí arìnrìn àjò ni tọ́yẹ pé ń lọ ń lọ lọ́sàn-án gangan òórùn wa mú lọ́ba rígi bó ṣe dé abẹ́ igi yun lọ́ba lọ́ba sọ̀kalẹ̀ ló sinmi ń bẹ̀ nígbà tó sì rí pọ̀ ń sinmi tán ojú ọjọ́ tó ti tutù ó tún gun ràkúnmí rẹ̀ tún bá rìn rẹ̀ lọ kí ló mú kò mú nǹkan òjì tó jẹ gbádùn rẹ̀ náà só mu tó ọdà àpò kọdà àpò bílẹ ọdà anábì níbi wọn ṣe rí sílẹ̀ ayé nu. sàwa náà ẹja amúlẹ ayé fúfú yẹ ẹmẹjẹ amú líle koko kọ ajẹ pé a ti páàkì àwọn tirẹ́là rẹ̀ gẹ́dẹ́ síwájú pé náà la fi ń kẹ́rù lọ alùkìyàmà alùkìyàmà èwo. torí àwọn aṣíwájú wa nínú àwọn sàhábà wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún wa fẹlẹ́yìn ọmọ àyà wa nínú ẹ̀sìn Islam ní tá à ń rí àtẹ̀yìn tẹ́ ẹ̀dẹ̀ ẹ má jẹ́ kí ẹrù yín nínú ilé ayé kó pọ̀ o ẹ jẹ́ kó ma bí ẹrù arìnrìn àjò ẹ jẹ́ kí ẹrù yín kó ma bí ẹrù arìnrìn àjò tó báyà wọn jàǹká wọ̀ báyà wọn pàǹtí báyà wọn dọ̀tí ó ti gan mẹ́rù wa ẹja tètè gbọ́n lẹ̀ kó má jẹ́ pé àwọn ni ó di wa lọ́wọ́ nígbà tá à ń bá ń lọ wáyé o ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀kadà ra kú lórí oníkálukú àwọn ẹni tó ti kú ọjọ́ wọn ló pé a kì í gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ìgbàgbọ́ burúkú táwọn Yorùbá ń gbé kánú Yorùbá lẹ́vù ọgbọ́jọ́ ọlọ́jọ́ lọ ó kú lọ́jọ́ àìpé gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ní ìsìtẹ́ nìkan tó bá bẹ lórí nìsín kò gbọ́jọ́ ọlọ́jọ́ lọ kò kú lọ́jọ́ àìpé Ọlọ́run ti sọ pé ó kú náà ni torí ẹni tọ́lọ̀ wọn pa kì í kú ẹni tọ́lọ̀ wọn pa kì í kú ẹni tọ́lọ̀ wọn bá sì pa kò sẹ́ni lè dá dúró sọ eléyìí jẹ́ ti olórí Kuwait tọ́sánláìsì lọ́jọ́ tàlátà tó kọjá lẹ́yìn ìgbà tó ti lo ọdún mọ́kànléláàádọ́rùn lókè pẹ̀ amẹ́nubà nítorí pé gbogbo ilé ayé tiwa ra wà lónìí tó bá yẹ ní al-Mamlakatul Arabiyyatu Saudiya tó bá yẹ Saudi al-Kuwait ló sì kejì nínú ká ní àkólé ọ̀rọ̀ àwọn mùsùlùmí ká sì máa jà fún wa ní gbogbo àyíká yìí àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn tó lè súnà àwọn orílẹ̀-èdè méjì yìí wọ́n ná gbogbo ńtọ́lọ̀ fún wa wọn ò gbàgbé alqiyam tó bá lọ sí Kuwait ó rò pé gbogbo àwọn ìlú òyìnbó rọ́tẹ̀ máa gbọ́n ó rò yìí pé ìlú tó dáa ju gbogbo ẹ̀ lọ́lọ́ wà níbi tí wọ́n tún ṣe dé ṣùgbọ́n wọn ò gbàgbé ilé alkiyama àwọn Kuwait wọ́n ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ fẹ́sìn Islam tẹ́ bá lọ sí àwọn orílẹ̀-èdè púpọ̀ láfíríkà yìí subhanallah alazim àwọn mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí táwọn Kuwait yìí kọ́ ọ̀pọ̀ ẹ fi ti Kútọ́nù bẹ̀ ń ṣàpèjúwe Kútọ́nù táwọn àgbàtà wà wà ń bẹ̀ 1983 títí di 87 mọ́sálásí mélòó gan ní bẹ́ńkù tọ́nu kọfẹ́ sí kọfẹ́ sí lónìí subahánàláhi làdí mọ́sálásí pọ̀ kọjá sísọ ní gbogbo kútọ́nu kí ṣe torí pé mùsùlùmí pọ̀ wọ́n kọ́ ọ lẹ̀ di àwọn tí ó ṣe islam àwọn kuwait àwọn ni wọ́n ti sẹ́ torí ẹ̀ tẹ́bá tún hospital kan bẹ ní sakínbẹ̀ tí wọ́n ń pè ní muslim hospital àwọn kuwaiti ìrànlọ́wọ́ tán ṣe fún wọn tí hospital yẹn fi jẹ́ ní ti ń bẹ kó tó di pé wọ́n gbé kalẹ̀ fáwọn ọmọ ẹ̀yà wa kì í sì ìrànlọ́wọ́ kékeré. bẹ́ẹ̀ ni tẹ́bá délé haúsá ń bẹ àìmọye ìrànlọ́wọ́ kuwaiti bọ́yá ló tó gbogbo Ògbómọ̀ṣọ́ land orílẹ̀-èdè rúndó ni tí òjú kéèyàn sọ sẹ́nu lọ kọjá bíi búrẹ́dì sandwich wàlẹ́kìn iṣẹ́ tí kuwaiti ń gbèsè nàìjíríà ò bẹ́ẹ̀ torí ru epo táwa ń wà lójoojúmọ́ tá àti ìrí wà tán ní Kuwaiti wà lójúmọ́ kan two point five million barrels of crude oil ní Kuwaiti wà jáde lójúmọ́ kan wọn wàá dáwọ́ máa jẹ wọn rántí Islam níbi ibi láyé o Kuwait péyàn aran súnà lọ láyé àwọn ní nọ́mbà two lẹ́yìn al-Mamlakatul Arabiya as-Saudiya yóò dùn wá polórí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ sáláìsì ẹni táwọn ọmọ àlú rẹ̀ tí wọ́n rẹ̀sìn ọlọ́run lọ tí ò di wọn lọ́wọ́ ẹni táwọn ọmọ àlú rẹ̀ tí wọ́n mú àwọn mùsùlùmí tí wọ́n gbé wọn nígbọ̀n wọn sókè pé kẹ́sìn islam ọmọ parẹ́ níbikíbi ọlọ́run kó bá wa foríjì ọlọ́run kó bá wa kẹ́ kó bá wa gẹ́ kó sekú ní sinmi fún kó jẹ́ tiwa náà dáa má bá wọn pẹ̀lú ẹ̀ wọ́n lè sọ pé ẹ̀sìn mẹ́ta ní bẹ ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn kan àbáláyé ìsọkúsọ burúkú ẹ̀sìn kan lọ́wọ́ àlọ́dọ̀ ọlọ́ọ̀ àsìkò jóná fásìkò ṣòfò yòókù inna diina inda allahi alislam ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ allah ọ̀nà ní islam má ṣe yẹ méjì bó ń ṣe ń sin lọ nínú islam ó lọ́nà méjì tó gbà là àti lọ́nà islam ọlọ́run ọba tó fi wá mànà lọ sí délé dákun má pa wá dàsá ìdá. akramakumullah ìgbà tí gbogbo wa ti wá mọ̀ pé islam lọ́nà kí ló dé tá n tàdí mẹ́ tá n sá fún kí ló dé tá n sá fún ibi tí ire wa wà nù alówó alówó àríṣe àríṣe àlìjánà ní islam láti ilé ayé ń bì ó ṣe kété yẹn ọba wọnú rẹ̀ láti ayé ń bì kò ní wọ́tà òkè yàmù ẹni tí ó bá ti ṣe islam láyé bí kò ní wọ tàlùkìyàmù ẹ gbọ́n tọ́lọ̀ ń sọ ni wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan mi tó fi ṣẹ̀sìn láyé ń bí yàtọ̀ sí islam ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ́ kanu ẹni tó tó fò tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù ọlọ́run adúpẹ́ fún ọ̀pọ̀ ti fẹsẹ̀ wa lórí islam jẹ́ kí islam wa kó túnbọ̀ máa dá sí lójoojúmọ́ jẹ́ kí imáni wa ó túnbọ̀ máa gbópọn sí ní gbogbo ìgbà ọlọ́run gbogbo ìgbà táwa bá ń sẹ̀mí já máa sẹ̀mí lórí islam gbogbo ìgbà tá a bá lọ gba ẹ̀mí wa lórí al-iman al-janna òun náà ni kò fi sìkẹ́ wa foríjìn wa ṣáájú ká tó kú foríjìn wa nínú sàárè wa ṣàánú wa tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù káwa rántí báńtí sí máa pé islam lọ́nà gbogbo kami tó bá yàtọ̀ sí islam àánú ni kọ́ ọ máa pé lára islam òun náà ni kọ́ ọ máa ṣàṣọ̀látù fọ́gà wa anabi tiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam aṣíwájú wa aṣíwájú fún gbogbo ọmọ anabi adam lọ́jọ́ gbẹndàl qiyam torí pé Ọlọ́run Ẹlẹ́dàá wa àtàwọn màláíkà alápọ̀nlé àwọn náà ń sọ sọláàtù fún anabi wa yìí fallahumma salli ala muhammadin ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله